ẹ̀yin ará ẹ̀ ǹlẹ́ mẹ́wọ̀n o mo kí yín ẹ kú déédéé wòyí orúkọ mi ni Olúṣèyẹ Owólabí ẹ káàbọ̀ sí ìkànnì Lifeboat TV níbi tí ẹ ó ti máa wo àwọn ọ̀rọ̀ Ọlọ́run nínú fọ́nrán eléyìí tó ń gbéni ró tó ń mini lọ́kànlé tó sì ń tuni lára ẹ rí i dájú pé bí ẹ ti ń wo àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí gbéni ró yìí ẹ̀ ń like ẹ̀ ń comment ẹ ń ṣíà ẹ sì ń subscribe ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ má gbàgbé láti tẹ aago notification bell nígbàkúùgbà tí ẹ bá ń wo àwọn iṣẹ́ ìránṣẹ́ yìí kí ẹ lè máa rí i nígbà tí àwọn ọ̀rọ̀ tí gbéniró wa bá dé sórí ìkànnì yìí ẹ ṣeun a fẹ́ràn yín ó dára fún yín. Lifecoach TV committed to the life but Jesus through visual. wulẹ̀ sọ̀rọ̀ ah, gbogbo ntọ́ fẹ́ sọ pátá náà bàbá mi ti fi hàn mí. alakọ́ni ah. ah. <laughs> lọ́ràn bí iye kẹ́ni la fi pàpọ̀ ríran bí ojú olójú olùkara bí ajere ni <laughs> ọmọdé òmò ògùn ìpínlẹ̀ pọ̀ wo ẹ̀yin oní jésù lẹ̀ mọ nǹkan mo ń bọ̀ jésù yín ìyálógún ọdún. bàbá kò dẹ̀ rí bẹ́ẹ̀ o jésù máa ń dè é tí ẹ bá dẹ̀ pé ó máa ń dáyàn lóhùn. Ah. <laughs> ọmọdé ìnà pẹ̀lú eh, ọ̀dà ọ̀dà ọ̀dà èèyàn mélòó nú àwọn àlùfáà yìí ló lè sọ tí ó ṣẹlẹ̀ lọ́la àbí hmm. mélòó nú wọn ló lè ṣàlàyé tí ó ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú péréte ṣíṣe ẹ ẹ mọ́ fẹ̀kọ́ taná fúnra yín ọmọ jẹ́ o ọ̀pọ̀lọpọ̀ lára àwọn àlùfáà yín gan-an ni wọ́n máa ń wá ìtọ́jẹ́pàwọ̀ alájà látìlẹ́yìn wọn ah. bọ́ọ̀ bá pé hàn ọpọlọpọ wọn lọ́wọ́ bá tí wọn gbé ọkọ àwọn ọkọ̀ bọ̀gìnì iwájú ń bẹ̀ àwọn ọkọ̀ tí wọ́n máa ń fàkútì gùn <laughs> bí bá ti dé bá wọn bá <laughs> gbàṣẹ wọn ni <laughs> eh, eh, ẹ fúnra yín. àbíkẹ́ ọmọ tí wàá ṣẹlẹ̀ báyìí rẹ ẹ ilé nígbà bá á wà á yanjú ìyókù. ọmọ mo yan ọyẹ pọ ọyẹ ẹyọ nìjí tí mo kó náà mọ̀ kó dé onílẹ̀ ẹyọ ọmọ nínú ìmọ̀ṣẹ́ lómi. wọ́n lulú ògùn ẹ̀rù bí ìgbà aláwọ̀ ògùn. kí làlejò rẹ tó ń ṣe ń ta. mo máa lọ receive call kan níta ní ibi tó ń pè wọ́n wọ́n ah. ò dẹ̀ tí n ò tí ṣe jẹ́ yẹn o. Ah. wo omi gbóná ìpẹlẹnu o ọwọ́ ìpẹ́nsà kéèké o. náà jẹ́ kó jẹ́ kó tó bá ti wọlé ajẹ́. àṣejẹ mhm. takọtabo ni akọ rẹ̀ nìwọ́ jẹ abo rẹ̀ lè tọ́ wà yẹ̀wò ó sì lákòókò ó ti yọ ní kété tó bá ti wọlé ni kó ọyá àrípọ̀ jẹ́ kákákáká kò gbọ́dọ̀ pẹ́ o ọwọ́ ìpẹ́nsà kéèké o omi gbóná ìpẹ́lẹ́nu bó bá sì ti jẹ tán báyìí ní kẹ́ ẹ̀ dà pọ̀ bí ó bá rí bẹ́ẹ̀ ó léwu o. bá mi ẹwẹ́ wá máa ń rìn ìjìnnà o torí tèmi o. sori èmi gan ò gbọ́dọ̀ dùn tòsí mo gbọ́dọ̀ rìn jìnnà sí ọ ní à èdè ò ní mú mi. ìdìbò. <laughs> à à so orí mo ti ṣàlàyé fún ọ àṣejẹun lakọlábo ni ìwọ ti jẹ abo ẹ akọrẹ ọmọ wa abo káàkiri ni wo kọwakọwa báyìí tó máa ṣe ìkúùkù ntọ̀gá ọlọ́run ọ̀yànjú ẹ̀ ń tèrò ń gbé ìsàròbó e sórí ní kété tó bá ti wọlé gbè fún kọjẹ́. Hmm, torí tó báyìí ti lè jẹ́ tẹ́ ẹ ti dàpọ̀ hmm, ọ̀yànjú nu hmm, àmọ́ bí ọ̀bá ilé rí bẹ́ẹ̀ ẹni tó jẹ tiẹ̀ kò ní jẹ́wọ́ o onítọ̀hún ọkọ ni o yóò kọ ni tí tẹ̀mí ìbọn lára rẹ o ẹ kò ní jẹ́wọ́ kò ní jẹ́wọ́ ẹ fọkànbalẹ̀ sórí bí mo ti wọlé lẹ́ẹ̀kan kí n tó bọ́ ta mo ti fi nǹkan kan náà sóòsì <laughs> rí tí mi kan náà ah <laughs> mọ̀ yẹn ni abẹ́rẹ́ kan báyìí kọ̀ọ̀hún aṣọ kọ̀ọ̀kọ̀ kọ̀ọ̀hún odò à wo n ò bí dáa kò gbọ́dọ̀ kọ̀ọ̀hún rẹ ọgbọ́ ọ̀fọ̀kànbalẹ̀ òye ọ̀fọ̀kànbalẹ̀ <laughs> kò sí wúlò. àṣàkẹ́ àtìgbà tí mo ti ń fàwo ìwò jẹun kò fọ́mọ lọ́rí ah! mọ̀yàn gúgúrú mo sùn lépo mo pọn mi tàbí gbèsè ọ̀kẹ́rẹ́ mi gorí ìrókò ojú ọdẹ dá àpèkẹ́ hàn ìyá mi ò dojú tì mí rí ah! èṣù láàlú ògiri òkú. Ha! ọ̀bẹ́lẹ́kún sẹkún kẹ́rù ọmọ abẹ́lẹ́kún ẹ̀yin ìyá mi arúgbó aṣọ má balẹ̀ wọn ò dójú tì mí rí omi tán lẹ́yìn ẹja mi ojú tì mí ẹsẹ̀ mi wọlé gẹ́rẹ́gẹ́. bá sì ti dúró bá ti dúró dolúwa kúkú ti dúró tẹ́lẹ̀ ojú ló ń kán mi tí mo fi gbọ̀nà ẹ̀bùrú mo gba kọ̀rọ̀ ọ̀nà ló tún wá pẹ́ mi yìí o. àpèkẹ́. ẹ ah. bá mi mo ṣe jésù ah. mo gbọ́dọ̀ èṣù wa èṣù afúnni lábùkù agbódìdí ẹni lọ́wọ́ ẹni pààrọ̀ ah. bá mi tàbẹ̀rẹ̀ hmm. nǹkan báyìí. mo sì ti wá rí nǹkan kan gbà lọ́wọ́ rẹ o kó tó fẹ́ gbòdìdí ẹ̀mí mi báyìí o. àpèkẹ́. bá mi. ajaru mọ sọ̀rọ̀ yìí ń pọ̀ jù. ẹ wo ẹni eléyìí ló fi tọwọ́ mi kú yìí èmi kankan sì ti fẹ́ fi pa ìtọ́jọ́ ṣeré jẹ. àti òfò kan balẹ̀. kí ni mo ti sọ ìgànnà bá mi ṣe bí wákàtí méjì péré ló kù fún mi. bẹ́ẹ̀ ni. Jésù mo lè dáríjì mi ni wo àpèkẹ́ fọkànbalẹ̀ ó sì kú bíi wákàtí méjì já fọkàn sọ́dọ̀ ọlọ́run kò sí ní tọ́lọ́run ò lè ṣe. bá mi orúkọ ta lè dá yẹn. àbí. ṣẹ́yìn náà gbàgbọ́ nínú ọlọ́run ni. wo lásán ní n pa. ẹrú kú òkè ń bọmọ ọlọ́run o ẹrú kú òkè ń bọmọ ọlọ́run ẹ̀yin kankan lẹrú bá mi fún ṣẹ́rí ọ̀gá mi tó wà lẹ́yìn èrè àìgbọ́rọ̀ ló jẹ́ o tọrọ mọ olúwa ṣùgbọ́n kò ṣe ìfẹ́ rẹ̀ kò sí kankan tó yẹ kó bọ ọmọ ọlọ́run lẹ́rù kò kí ṣe ikú bá mi ayé ṣì wà fún yín tẹ́ bá lè ronú pé wà dá Lord I caused this back ẹ bá mi ìbò ni ọmọ fò má jà yanjú tí mẹ́lẹ̀ ah. ó rí i pé eh, eh, ìbò papọ̀ ọ̀ràn. Jésù bàbí bàbí ooo. olórí ẹ̀ṣọ́ olórí ẹ̀ṣọ́ ìyá yín lẹ́wà mo ti ń wà yín káàkiri. wo èmi ń ṣẹran ìlú kan káàkiri káàkiri ni bẹ́ẹ̀ ìjàkùmọ̀ ni mí mi ń ṣẹran ìlú kan wo ìdúró òsì ìbẹ̀rù òsì sí fún ẹni tó gbódómì lọ́rọ̀ mi ah, kí ló fẹ́. òru alákòrí ni mo wá rí yín fún alákòrí tí wọ́n mú wá báyìí látẹnu ọ̀nà àfínjò ni ó ní mo ní wá sọ̀rọ̀ rẹ̀ fún yín o ẹ wò mo ṣàkíyèsí wípé ìyàwó rẹ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n ti ń lọ síwájú kábíyèsí tí ń lọ dì rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin náà sì mọ̀ wípé omi àánú ń bẹ lójú kábíyèsí kó mi ọmọ lọ tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu ni o. <laughs> ṣé arákùnrin yìí tó wà lákàtà mi ó ti wà lọ́dọ̀ tèmi kò sẹ́ni tó lè gbàmọ́ mi lọ́wọ́. àbí ta ló lè gba àkàtà lọ́wọ́ akitì ẹ́ ta ló lè gba ilé bàbá ọmọ lọ́wọ́ ọmọ kò sí i wò ó tọrọ àwọn lẹ́bẹ̀ ń kò sí nǹkan kan tí wọ́n lè ṣe sí wọ́n kàn bẹ̀bẹ̀ lásán ni. olórí ẹ̀ sọ n ò tó gbà yín mọ̀ràn o àmọ́ n bá ní ẹ jẹ́ kí n mú àbá kan wá o. Hmm, sáwò. sẹ́rí èmi ò bá ní wípé ká mú lọ sẹ́yìn òdì o síbẹ̀síbẹ̀ ó kúkú ti jẹ̀bi gbogbo ẹ̀sùn tá a fi kàn hmm. <clears throat> torí kásàkíyèsí nǹkan ìpẹ́yún ní nǹkan lójú o adíá fún tá a fún lọ́gẹ̀dẹ̀ ti fi ń gbolẹ̀ ẹ̀lẹ̀ ọmọ pò ní nǹkan lérí kó tó lójú padà ni hmm. bó bá ti di pé ìdí rẹ̀ bẹ́ẹ̀ bá pọ̀ jù lọ́dọ̀ kábíyèsí <clears throat> tí kábíyèsí bá ilẹ̀ ọ̀ràn àkọ́bí wá sí àhín ẹ mọ̀ ẹ̀kọ́ ò ní sojú mú o. a ah, ó sì sọ torí pé bí àkọ́bí bá dé yìí gbogbo ẹnu ọ̀nà yóò di gbígbé sókè ah, eh, ah, yóò bá tún bọ́ mọ́ wa lọ́wọ́ ah, mi ò sì fẹ́ bẹ́ẹ̀ mi ò fẹ́ bẹ́ẹ̀ rárá wo ìwọ wá ń tiẹ̀ lọ mú ẹnìkan mọ́ra kó lọ mú arákùnrin tó wà nínú túbú mi kó mọ mú rìn ṣe lẹ́yìn odi ìlú torí pé lónìí lónìí a gbọ́dọ̀ yẹgi fún kò ní dọ̀la. ọ̀dà bá ọ̀dà bá ẹ ṣeun tètè tètè ẹ ṣeun ó dà báwọn. ẹ̀yin àgbà ìlú mo ní àwọn ohun titun kan tí mo fẹ́ ṣe fún àwọn ará ìlú yìí ṣùgbọ́n ta ni nínú àwọn ènìyàn mi tí mo fẹ́ rán báyìí gbogbo wọn lọ́wọ́ wọn ti dì fún iṣẹ́ tara wọn àwọn kọ̀ọ̀kan gan tí wọ́n sì ń wò pé àwọn ò ṣe àwọn ò ṣe ọkàn wọn ó kún fún onírúurú àwọn ohun tí kò bá ìfẹ́ mi mu bẹ́ẹ̀ ẹ̀tàn olórí ẹ̀ṣọ́ ni wípé kò sí ohun tuntun kan lábẹ́ ọ̀run <laughs> wọ́n ti gbàgbé ọ̀rọ̀ tí mo rọ́ sí wọn òwe tí mo ti sọ fún wọn wípé hmm, ojú kò tí ì rí bẹ́ẹ̀ ni etí kò tí ì gbọ́ kò sì tí ì wá sí ọkàn àwọn ènìyàn <laughs> àwọn ohun tí èmi ọba ńlá ti pèsè sílẹ̀ fún àwọn tó bá farabalẹ̀ wá mi. kábíyèsí ọba ńlá ọba tó ń fọba jẹ. Hmm ọmọ yẹ ká wá nǹkan ṣe sí ọ̀rọ̀ olórí ẹ̀ sọ nítorí ìtànjẹ rẹ̀ nínú ìlú ah ó ti pọ̀ jù ó bẹ́ẹ̀ ah ó ti fi ọgbọ́n àyíníke ó ti fi ra iye àwọn èèyàn pátápátá kódà ó ti fi ìhàlẹ̀ ó ti fi kó wọn láyà jẹ ẹ̀yin ìlú mòye kábíyèsí ẹ tún gbọ́ nǹkan tí irọ́ bàǹtàbàǹtà tó ń pa fáwọn aráàlú ó ní òun ní ẹgbẹ́ gbogbo agbára tilẹ̀ àtàwọn nǹkan tó wà nínú rẹ̀ òun lẹ gbélé lọ́wọ́ ọwọ́ tó fọwọ́ lé ó ní ẹnikẹ́ni ẹnikẹ́ni tí ó tẹríba fóun àkọ́kọ́ kò lè jámọ́ nǹkan kan ìkejì kò lè rọ́nà lọ. ẹ̀yin àgbà kàbíyèsí o. mo ń jí o mo ń jí o. ṣé bí gbogbo wa la mọ̀ pé ọba ńlá ọba àwọn ọba ló ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀. bẹ́ẹ̀ni. ọba bá ní gbogbo kàbíyèsí ló ń bí gbogbo ṣe wà ẹlẹ́tàn lásán lórí ẹ̀sọ́ ẹ̀ ẹ̀gbọ́n náà olórí ẹ̀sọ́ tó ń pera ẹ̀ ta ló fi jẹ ṣe bí ó ti sọ ipò òun nù tipẹ́tipẹ́. kàbíyèsí o àgbáyọ̀ ọ̀rọ̀ ló sọ bẹ́ẹ̀ ni olórí ẹ̀sọ́ ti sọpọ̀ rẹ̀ nù ẹṣin inú ìwé ni kò lè takútú ṣùgbọ́n gbogbo wa la mọ̀ wípé kábíyèsí ò fìgbà kankan gba ọlá rẹ̀ lọ́wọ́ rẹ̀ o bí kábíyèsí wọ́n ti lé e kúrò nínú ààfin yìí tó ṣé ẹ mọ̀ wípé ìgbàkúgbà tá a bá ti ní ìpàdé gbogbogbò kò yéé wá sáàfin n tó tiẹ̀ wá dùn èmi jù tó jẹ́ ọkàn fún mi ni wípé ìhàlẹ̀ rẹ̀ títí ẹ̀ máa ń wá hamọ́ àwọn ènìyàn ìjọba wa yìí. Hmm. ìmọ̀ ń dùn mí ìmọ̀ ń ká mi lára gan. kábíyèsí o. kábíyèsí o ẹ̀yin àgbààgbà ṣé ẹ kò mọ̀ wípé ohun èlò rẹ̀ láti àtètè kọ́ṣe òun náà ni ìhàlẹ̀ kàkà kí àwọn ènìyàn ìlú yìí kí wọ́n gbọ́ ti ọba wa kí wọ́n lè yè títí láéláé ṣe ni wọ́n kọ́ pàkọ́ bẹ́ẹ̀ àwọn ènìyàn yìí ń ṣègbè lójoojúmọ́ sí ọwọ́ olórí ẹ̀ṣọ́ ó mà ṣe o. Hmm. ẹ kó àtótó ni ẹ tiẹ̀ wá gbọ́ náà ẹ̀yìn àrẹ̀mọ́ ń kọ́ ah, kí ló dé tí òfin tí ìdè pàdé ó yẹ kó ti wà ní ìpàdé yìí. kábíyèsí àrẹ̀mọ́ ò sí mi o. làálàá àti kókó àwọn ènìyàn yìí náà ni àrẹ̀mọ́ ń bá kiri bí wọn ó ti nígbàlà ńlá rẹ̀ mọ́ ń ṣiṣẹ́ lé lórí. kíkẹ́ kíkẹ́ ìkúnlẹ̀ àbí wọ́n ti mú àbáyọ̀mí àbáyọ̀mí wò wọ́n fẹ́ lọ pa ah, wọ́n fẹ́ lọ pa àbáyọ̀mí. mo rí rẹ lórí rẹ. wọ́n ń gbọ́ ló wá ń gbọ́ lọ báyìí eh, eh. gbọ́ ló ń gbọ́ lọ ah, nísìn. ìmọ̀ mi ìmọ̀ tí mo fẹ́ ṣe. bí a lọ sọ́dọ̀ kábíyèsí. Eh, kábíyèsí wọ́n lágbára lórí olórí ẹ̀ṣọ́. kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí. Ah, kábíyèsí ọba ńlá. ti ẹ dákun ẹ má wò mí nìran ẹ gba ọkọ mi lọ́wọ́ olórí ẹ̀ṣọ́ tó fẹ́ pa mí lọ́kọ ẹ dákun kábíyèsí ẹ̀yin àgbààgbà ẹ dákun ẹ bá ń bẹ bàbá kí bàbá ó ṣàánú mi kán gbọkọ mi lọ́wọ́ olórí ẹ̀ṣọ́ olórí ẹ̀ṣọ́ ti fẹ́ pa mí lọ́kọ à ah, kábíyèsí kẹ̀sì máa wò ó èmi ni mo kó ọkọ mi sínú ìyọnu yìí o èmi ni mo fà á kábíyèsí ẹ dákun ẹ ṣàánú mi kíkẹ́ lọ́mọ. Hmm. lótìtọ́ ló gbọ̀jẹ̀gẹ́ tó ta ṣe àgẹ̀rẹ̀ hmm. àìkíyèsára rẹ̀ ló sì fa o bẹ́ẹ̀ ni ẹni bá rò pé òun dúró ó gbọ́dọ̀ ṣọ́ra gidigidi ni àá nínú gbogbo èyí mo ti mú ọ padà bọ̀ sípò bẹ́ẹ̀ ni Hmm. ṣúwárí ipa tó kọ rẹ hmm. òun ló kọwọ́ ara rẹ̀ bọ́ sọ lọ ìkúkú lè láàfin ẹ̀yin yìí èjì òun lè láàfin òun ló ní ara rẹ̀ bọ́ síta òun lè lera ẹ̀bọ́ ta òun ló sọra rẹ̀ di ajá. kábíyèsí ẹ dákun ẹ jẹ́ káàánú yóò fọ́n ọ̀rọ̀ yín ṣáà wípé àánú ṣògo lórí ìdájọ́ kódà nígbà tí ẹ bá gba ìnà ènìyàn láàyè ẹ ó tún mú wa lára dá padà kódà bí aṣọ wa bá tilẹ̀ pọ́n bí òdòdó ẹ ó mú kó funfun gbò bí òjò dídì kábíyèsí ẹ ṣàánú mi. kábíyèsí o. Ah, ẹ káre ẹ káre ah, olùtùnú ẹ iṣẹ́ ìgbà gbogbo kábíyèsí. kùṣẹ́ hmm, kùṣẹ́ kùṣẹ́. àkọ́bí kùṣẹ́. àkọ́bí dákun ṣàánú mi. bẹ́ẹ̀ bàbá kí bàbá ó gbà mí kó gba ọkọ mi lọ́wọ́ olórí ẹ̀sán tó fẹ́ pa mí lọ́kọ. àkọ́bí dákun wọlá lágbàwí kan ṣoṣo tí mo ní ìwọ ló nídùúró mi lágbẹjọ́rò mi dákun ṣàánú mi àkọ́bí. kábíyèsí mo mọ̀ pé àánú yín rọrùn bẹ́ẹ̀ ni ó sì lópin mo fẹ́ kí ẹ jọ̀wọ́ jẹ́ kí àánú yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú ni ò mọ̀ pé bí àánú yín ṣe rọrùn bẹ́ẹ̀ náà ni ó máa ń lópin lórí ọmọ aláìgbọràn tó fà kékọ́rí láti gbọ́ràn bẹ́ẹ̀ ni ìtẹ́ àánú yín òun náà ni ìtẹ́ ìdájọ́ yín ṣùgbọ́n ẹ wo ti ìyàwó rẹ̀ àti àwọn òbí rẹ̀ torí wọn ò yéé bẹ̀bẹ̀ e, nítorí tiẹ̀ mo sì ti pinnu láti ṣe onídùúró fún un mo sì mọ̀ dájú pé yóò lo àǹfààní kejì dáadáa. tó bá jẹ́ bẹ́ẹ̀ àkọ́bí. kábíyèsí. mo fara mọ́ ohun tó ti wù. kábíyèsí o kábíyèsí o alákọ̀rí ọmọ aláìgbọràn àbẹ́ <laughs> orí nǹkan ara rọ̀ o ara rọ̀ o ògùn lùtú wọnú mi ara ẹgbẹ́ rí o eh, ara rọ̀ o ògùn lùtú wọnú mi ara rọ̀ o. ẹlẹ́rẹ̀gbẹ́. ó ti pẹ́ tí mo ti ń ṣiṣẹ́ lórí ayé rẹ̀ gbogbo wàhálà mi lórí ilé rẹ̀ torí ẹ̀mí rẹ̀ ni hmm, mo wá ṣàkíyèsí wípé kò ní ìhámọ́ra kankan hmm. kò sí agbára lára rẹ̀ àgbò òfìfo ni àgbò òfìfo lásánlásán ìjẹgbọn já fojú ẹ̀ rí mọ̀ bo dájẹ́rí ẹ̀ fún kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ náà lákọ̀ọ́rí ó tó. àbí kí ló ń jẹ ná. báyìí ni kábíyèsí wí ẹni tí ó jókòó lórí òbírí ayé tí gbogbo àwọn tí gbé ibẹ̀ dàbí ẹlẹ́ngà ẹni tí ó ta ọ̀run bí ohun títa tí ó sì nà wọ́n bí àgọ́ láti gbé ẹni tí ó wọ́n omi ní kótó ọwọ́ rẹ̀ tí ó sì fi ìka wọn ọ̀run ẹni tó kó èrùpẹ̀ ayé jọ sínú òṣùwọ̀n tó sì fi ìwọ̀n wọn àwọn òkè ńlá àti àwọn òkè kéékèèké ó ní kí n tú àbáyọ mi sílẹ̀ kí n sì máa mú bọ̀ wá sáàfin ní báyìí báyìí báyìí. ṣé àti dẹ̀sà kan maladi báyìí ṣé sáà ò ti pin báyìí mo sì wí mo wí. kò ṣeé ṣe àbáyọ mi ò lè kúrò lákàtà mi kò ṣeé ṣe nítorí pé ó jẹ̀bi àwọn ẹ̀sùn tá a fi kàn án. ìwọ ló mọ o ohun tí ó yé èmi yékéyéké ni agbára ti pààrọ̀ ọwọ́ báyìí àti wípé ta ni ó ka ohunkóhun sí ọrùn àwọn àyànfẹ́ ọlọ́run ẹ á ṣe ohun tí ń darí bí àbí o fẹ́ mọ bẹ́lẹ̀ dá rẹ jiyàn ìwọ àpáàdì nínú àpáàdì lásán yìí. ìdúró lọ sọ ara rẹ torí pé òun gbé sàárà rẹ kọjá agboolé o ah! ìwọ sáà kọ́ ló mú wáyìn máa lọ. ẹlẹ́dàá rẹ̀ ń pè ọ́ kò lọ́wọ́ rẹ̀ kù àtọwọ́ àtapá àtẹsẹ̀ rẹ̀ títà ní í ṣe. àbò fẹ́ kákò bí ó dé yìí lẹ́yìn òsọ́ka. o já tètè tu sílẹ̀ kí n máa mu lọ. E, e, e, èwo ń tàkọ́ bí nílé yìí. ah owó mọ́jà kọ́ bí ó débi o mọ́jọ́ dé yìí. Hmm. ọ̀tá ìbáyọ̀ mi dìde ńlẹ̀ dìde kábíyèsí fẹ́ fojú kàn láàfin. ó lè tú o ṣùgbọ́n àjọ ń lọ ni. ìjọgbọ́n lọlé kó lọ mú ìwé ẹ̀sùn wá kó wá mú pàdé mi láàfin ọba ayérayé mo ní nǹkan rí wí sí i já lọ. olórí ẹ̀ṣọ́ kábíyèsí o. wọ́n ní o ní ọ̀rọ̀ kan tó fẹ́ bá mi sọ. ẹn kí ni àríwísí ẹ o. kábíyèsí o. ọba láyé ọba tí kì í ṣègbè ọba tí kì í figbá kan bọ̀ kan nínú ah, kábíyèsí ọba láyé jẹ́jẹ́ lọ́ràn jókòó tí ọmọ aláìgbọràn alákọ̀rí àbáyọ̀mí tó fọwọ́ ara rẹ̀ fa ọ̀ràn sórí ayé ara rẹ̀ ah, ṣebí ìkannú ìbínú inú burúkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló sọ sínú àkísà tí àkísà sì sọ ọ́ sínú ẹ̀wọ̀n mi kábíyèsí. olórí ẹ̀ṣọ́ èwo ni àwọn wòròwòro tó ń sọ yìí èmi ò mọ̀ àráyè pé àwọn pátáfájà àní kí lẹ̀sùn yọ̀ mí. kábíyèsí o ẹ̀sùn àbáyọ̀mí òun ni wọ̀nyí ìbínú ìdígbọ́n àti àìlè dáríjì ni kábíyèsí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn tó bá ń ṣerú nǹkan wọ̀nyí wọn ò lè ráàyè nínú ààfin yín kábíyèsí. ṣọtán ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kábíyèsí kò jù bá náà lọ ṣùgbọ́n iná mọ̀ wípé gbogbo nǹkan wọ̀nyí ó lè ṣokùnfà kó wà nínú ìdè lákàtà mi kábíyèsí. kábíyèsí lóòótọ́ ni àbáyọ̀mí jẹ̀bi gbogbo ẹ̀sùn tí olórí ẹ̀sọ́ fi kàn ṣùgbọ́n ìdálẹ́bi kò sí nísinsìnyí fún àwọn tí ó bá ń gbé inú mi bí ẹnikẹ́ni bá sì wà nínú èmi àkọ́bí ó ti di àtúnbí ohun àtijọ́ sì ti kọjá lọ sì kíyèsí ohun gbogbo di titun bí àwa bá ní àwa kò dẹ́ṣẹ̀ àwa ń purọ́ àwa sì ń tan ara wa jẹ òtítọ́ kan kò sì sí nínú wa ṣùgbọ́n bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa olóòótọ́ àti olódodo ni òun láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ òdodo gbogbo. pẹ̀lú gbogbo ìrẹ̀lẹ̀ àkọ́bí ìwọ náà mọ̀ pé mi ò tó fọwọ́ pa ẹ̀dà rẹ lójú àkọ́bí èmi àti ẹjọ́ mọ̀ wípé abáyọ̀mí ti padà sẹ́yìn ẹnikẹ́ni tó bá sì ti padà sẹ́yìn ọba ńlá ẹ ò ní inú dúdú sírú ẹni bẹ́ẹ̀ kábíyèsí ilé aṣojú mi ló ti dé ní apapa tán kábíyèsí ẹ béèrè pé kí ló lọ ṣe níbẹ̀ ó wá ààbò lọ sọ́dọ̀ rẹ̀ kò fẹ́ kú bẹ́ẹ̀ kì í ṣe ibi tí ìpadà sẹ́yìn rẹ̀ ti bẹ̀rẹ̀ nìyí ìpadà sẹ́yìn rẹ̀ bẹ̀rẹ̀ láti ìgbà tó ti ní ìpinnu nínú ọkàn rẹ̀ wípé òun ò ní nǹkan ṣe papọ̀ pẹ̀lú aya òun mọ́ ní nǹkan tí aya rẹ̀ ṣe fún kábíyèsí ó tún wá tan àwọn olùṣọ́ àgùntàn rẹ̀ ó tàn wọ́n wípé òun dáríjì aya rẹ̀ tó sì mọ́nú ọkàn rẹ̀ pé òun ò dáríjì kábíyèsí. kábíyèsí o hmm. èmi ni ẹnu fún àbáyọ̀mí báyìí. báyìí kábíyèsí èmi àkọ́bí ló ń fohùn àánú lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ àbáyọ̀mí báyìí lóòótọ́ yọ̀mí jẹ̀bi gbogbo ẹ̀sùn tí olórí ẹ̀ṣọ́ fi kàn ṣùgbọ́n ó bọ́ sínú ẹ̀tàn àwọn èké arákùnrin tí ó yọ́wọ́ inú rẹ̀ láti gba òmìnira rẹ̀ ṣùgbọ́n ní báyìí èmi àkọ́bí ti pa ìwé májẹ̀mú ni rẹ̀ tí a kọ sílẹ̀ lórí Yọ̀mí àti ìdílé rẹ̀ mo ti mú un kúrò ní ojú ọ̀nà mo sì ti kàn án mọ́ àgbélébùú ní báyìí gbé. Be ìwé ẹ̀sùn tí ó kọ. mo pa gbogbo ẹ̀sùn tí o kọ sí àbáyọ̀mí rẹ́ pátá. Hmm. olùrẹ́sì tó gbọ́ ohun gbogbo tó wí tó gbọ́ gbogbo ohun tí alágbàwí àti agbẹjọ́rò Yomi àti ilé rẹ̀ wí <laughs> ohun tí àkọ́bí ń wí ni wípé gbogbo àwọn tí òun bá ti sọ di òmìnira wọn yóò di òmìnira nítòótọ́ hmm. wá gbọ́ o olóró ẹ̀ṣọ́ lótìtọ́ ni Yomi ti ṣìnà tó sì ti padà sẹ́yìn ṣùgbọ́n mo mú un padà bọ̀ sípò báyìí. Jesus! Jesus! Oh, Jesus! Eh? Jesus! Oh! Where's my wife? Oh, Jesus! Thank you, Jesus! Thank you, Jesus! Oh, Jesus! Three! onídúró mi ẹ ṣeun. ọ̀gá ọ̀ṣọ́ ọ̀ṣọ́ ọ̀ṣọ́ mami mami mami. Àbíkẹ́. Ah, ọ̀tọ̀ ní tí mo rò pé wọ́n wà bá àyìn mo rò pé wọ́n bókù rẹ̀ ńlẹ̀ ni ah. Ah. ọ̀tá ìbáyọ̀mí ọlọ́run ọ̀jẹ́ bó ló ti ṣe. ẹ̀yin ìyá mi ẹ mọ̀ sí òun ẹ mọ̀ sí òun. bàbá mi mi mi ṣe ń bá kankan jésù ló rà mí padà ẹ sì máa pàjẹ́bẹ̀ lákìsà jésù rí ọ̀hún gbà ó ilẹ̀ yín méjèèjì kẹsẹ̀ lẹ́sẹ̀ dé àhín. ẹni ẹni wẹ bàbá mi ní ọ̀rọ̀ kankan bá yín sọ ìyàwó mi ń dúró dè lé mo ṣìnà débi tẹ́lẹ̀ náà ni. ọmọ lọ́gbọ́dọ̀ lọ. ibo sọ pé kẹfà yẹ yín fún jésù bá mi. ìwọ tó fàyè rẹ fún jésù ṣé jésù ọ̀hún gbé ọ ló gbé ọ dé jésù ah, jésù.